níbi ìbàdàn láti fẹ́ ṣe ètò ìlera ọ̀fẹ́ yìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo làwọn èèyàn wá lè máa pè sí láti fún àlàyé lẹ́lẹ́kùnrẹ́rẹ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ pè sí orí zero nine zero six five seven five one zero three six zero nine zero six five seven five one zero three six tàbí zero nine zero four four nine six three zero zero nine zero nine zero four four nine six three zero zero nine zero nine zero six five seven five one zero three six tàbí zero nine zero four four nine six three zero zero nine. lẹ́ẹ̀kan sí i nítorí àkókò ibo ni àyẹ̀wò ìlera ọ̀fẹ́ yẹn ló ti fẹ́ wáyé kí ni káwọn èèyàn mú dání àti wípé àkókò wo ni ẹ a sọ pé ó máa wáyé ní suit seventy one ní olúléeṣẹ́ wa suit seventy one second floor omida shopping complex omida nílùú abẹ́òkúta ní aago mẹ́sàn-án àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ní on the fifteenth and sixteenth of september twenty twenty three so ìwọ tó bá fẹ́ jẹ àǹfààní kò tètè dé ni o. kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa àsìkò tí òjò bá ń rọ̀ òun lèèyàn ń gbé mi àǹfààní aláìlẹ́gbẹ̀rẹ́ àyẹ̀wò torí wọ́n ní ohun tí èèyàn ò mọ̀ ó ṣàgbà nǹkan eléyìí tí èèyàn mọ̀ ẹ ṣé gan-an orúkọ yín lẹ́ẹ̀kan sísà. Moses Taiwo lorúkọ tèmi alága àti olùdarí iléeṣẹ́ sought after project and services limited. tó bá jẹ́ tí ká ṣe ètò ọ̀gá ètò ó ń bẹ níbí òkìtì bí tọ́bọ̀ fresh fm. zero Jimoh olóyin míì ló tún dé yìí o. aládùn ni. ẹ kú ojúmọ́ a kú ọlá Jimoh yìí. a kú yín o. a sì kú pọ̀pọ̀ ṣìnṣìn a kú gbogbo léyìí tó wà ń gbòòrò yìí. Hmm. a kú ọdún lọ́tún lọ́sì. àìmọye Jimoh náà là á ṣe lókè èèpẹ̀. àmì o. lágbára lọ́wọ́ ọlọ́run aláwòrán yìí ẹ káàárọ̀ ẹ kú dédé àsìkò yìí. a kí yín o a kí yín òpin ọ̀sẹ̀ míì òun la tún mú yìí kọ́lọ́hún kó má ṣe ní òpin ẹ̀mí wa agbára lọ́wọ́ ọlọ́hún ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. a o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa olólùgbọ́ iléeṣẹ́ rédíò yìí tẹ̀ ń tẹ́tí sí wa tẹ́ ń nífẹ̀ẹ́ wa tẹ́ ẹ mọ̀ pé gbogbo ohun tẹ́ nílò ojú kan báyìí òun lẹ́ẹ̀tì rí gbogbo ẹ̀ àmọ̀rírì yín túbọ̀ máa dúró tì wá iléeṣẹ́ rédíò yìí àní já yín kulẹ̀ iléeṣẹ́ rédíò fresh ni etí ọba nílé etí ọba lóko ẹ kú kalẹ̀. ọ̀dà ẹ ti mọ̀ wípé àwọn kókó kòkó kókó bẹ̀ òun náà la máa ń gbé kàyín mọ́ta bá ti bẹ̀rẹ̀ báyìí hmm. ó yẹ ẹja sáré lọ sínú àwọn ìwé ìròyìn tá a kó wá làárọ̀ yìí ká lọ mú àwọn kókó ọ̀hún ká mú wọn jáde o torí wípé wọ́n ní ìtọ́wò ńlá mọ dídùn ọbẹ̀ òyà ìwé ìròyìn the punch ibẹ̀ lèmi ó ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ìròyìn eléyìí òun ló ń sọ wípé wọn ni agbẹjọ́rò àgbà kan ó ti sọ̀rọ̀ ó ní yóò ṣòro púpọ̀ púpọ̀ láti yí ìbò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni yóò ṣòro torí wípé <laughs> nǹkan kí sẹ́sẹ̀ ràgó ẹ gbọ́ the punch ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. daily post ló ń mú kókó eléyìí wá lórí ọ̀rọ̀ ìdájọ́ ìgbìmọ̀ èyí tó ń gbọ́ awuyewuye tó súyọ lẹ́yìn ètò ìdìbò sí ipò aláṣẹ hmm. náà mọ̀ ní níbi tó ti sọ wípé ṣe é rí pẹ̀lú ìdájọ́ èyí tó wáyé látọ̀dọ̀ ìgbìmọ̀ yìí òun gan-an ló dá ìgbàgbọ́ èyí tí àwọn èèyàn ní ìyẹn nínú ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀ wa padà tálẹ́ni tó sọ gan ẹ ó láàárọ̀ yóò. eléyìí náà <laughs> ìwé ìròyìn daily trust òun ló mú jáde láàárọ̀ yóò oh, lórí ọ̀rọ̀ ilé-ẹjọ́ tó gbọ́ awuyewuye lẹ́yìn èsì ìdìbò yẹn náà mà ní Wike ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó èmi ò mẹ́ni tó ń fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìrètí o wípé bóyá kinní ọ̀hún lè yí sọ́dọ̀ àwọn ó ní mi ìmẹ́ni tó ń gúnyán fún wọn tó ní tọbẹ̀ òṣòro Wike òun ló sọ bẹ́ẹ̀ daily trust òun ló ló mú wá láàárọ̀ yìí ẹ gbọ́. ó dá wíkẹ́ náà ló sọ̀rọ̀ nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí hmm. ó ní ẹgbẹ́ òṣèlú pdp hmm. mo rọ̀ yín sẹ́ ẹ jáwé gbélé ẹ̀ fún àtìkù hmm. àti tambua kí ni n tó rí tó fi sọ bẹ́ẹ̀ The Nation ló kọ ẹ ó gbọ́ láàárọ̀ yẹn. ìwé ìròyìn Vanguard òun ló mú àkọlé gàdàgbà gàdàgbà eléyìí wá láàárọ̀ yìí o hmm. ẹ wo kó tilẹ̀ wùn kí ìbẹ̀rẹ̀ èèyàn kó ṣe rí ibi tẹ́ èèyàn ń lọ gangan òun ló jà jù láyé tá a wà yìí o mo ti ṣe iṣẹ́ aṣọ́nà rí eléyìí tí ń pè ní iṣẹ́ security ẹ wo, ó ìwé tí mo kà òun ló sọ mí di ààrẹ orílẹ̀-èdè lọ́wọ́ tí mo wà yìí Tinubu òun ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ ní orílẹ̀-èdè Indian ẹ gbọ́ láàárọ̀ ẹ̀. ó dáná àtìkù náà sọ̀rọ̀ ìyẹn lójú òpó ròyìn daily post jáde láàárọ̀ yìí níbi tí àtìkù ti sọ̀rọ̀ sókè pé ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ rí yẹn òun gangan nìyá gbogbo ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà kódà ẹgbẹ́ APC gan tó ń ṣèjọba lọ́wọ́ nísìnyí o PDP ni ìyá wọn òun ló bí ẹ ó gbọ́ daily post ló kọ́ láàárọ̀ yìí o. ìwé ìròyìn the nation níbẹ̀ ni mo ti rí eléyìí náà o hmm. alákòóso ti pàṣẹ ó ní ẹ wò ó ẹ̀yin iléeṣẹ́ tó ń rí sí wọléwọ̀de yẹn iléeṣẹ́ immigration hmm. ó ní ẹ rí dájú wípé láàrin ọ̀sẹ̀ méjì péré gbogbo àwọn tí wọ́n fẹ́ gba pápátù eléyìí tí wọ́n fi ń rìnrìn àjò lọ sí òkè òkun hmm. ìyẹn ìwé ìrìnnà nìyẹn o ó ní láàrin ọ̀sẹ̀ méjì gbogbo wọn pátá kí wọ́n rí i pé wọ́n rí gbà àṣẹ ní alákòóso pa o mm. ẹnìkan ìdábà ọba ìdábà ọba aláṣẹ máa ń pa ẹ gbọ́ láàárọ̀ yìí. èmi mọ̀ ni wọ́n mọ̀ fi ẹ̀yìn àtìkù wọ́n fẹ̀yìn ẹ̀tì nínú òṣèlú tí wọ́n sì dá a padà tí ó lọ́ mọ́ ṣàgbẹ̀ ṣe rí mm. àwọn àtàgbẹ́ aróko jẹ́ ni o àti tolóhùn ọ̀sìn ni o àti lóríṣiríṣi tá a bá ṣàtì ń pè lágbẹ̀ mm. ṣètìmọ̀ ló sọ bẹ́ẹ̀ o platform times kọ́ punch náà kọ́ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìwé ìròyìn the punch ó kọ eléyìí náà kódà ojú òpó ìròyìn platform times náà kọ o hmm. àti ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní akérèdọ́lù ti dé láti ìrìn àjò eléyìí tó lọ́ọ́ fi ṣe ètò ìlera rẹ̀ lókè òkun ká bàbá ti dé o ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí. ìròyìn ẹgbẹ́ òṣèlú labour náà mọ̀lẹ́lẹ́yìí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ sókè pé Peter Obi tó jẹ́ ọmọ oyè wa yẹn yẹn mm. òun ló mọ̀ jẹ́ owó ẹgbẹ́ wa èyí tó tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún dọ́là àti bílíọ̀nù méjìlá náírà mm. owó ilẹ̀ wa ló mọ̀ jẹ́ wípé ó mọ̀ mú gbogbo ẹ̀ <laughs> wọ́n ló gba ní kinní kan lọ síbì kan. Mm. Eh, ẹ ó gbọ́ daily post ló kọ́ láàárọ̀. ìwé ìròyìn the punch òun náà mú eléyìí wá o ó bá wọn dé ibi ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn èsì ìdìbò eléyìí tó fìdí kalẹ̀ sílùú abẹ́òkúta nípínlẹ̀ ògùn hmm. wọn ní ilé ẹjọ́ ọ̀hún ó ti fi ìdí ìbò tó gbé sẹ́nitọ́ adéọlá ọlámilẹ́kan yáyè tó gbé wọlé gẹ́gẹ́ bí asòfin àgbà tó ń ṣojú ìwọ̀ oòrùn ìpínlẹ̀ ògùn nílé ìgbìmọ̀ asòfin àgbà wọn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ wo ẹnìkejì rẹ̀ tó pe lẹ́jọ́ ọ̀hún ọ̀rọ̀ rẹ̀ ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá wọ́n ti dànù bí ẹni ìṣọwọ́ nù ẹ gbọ́ the punch òun ló múrò yẹn wá láàárọ̀ yìí gómìnà dàpọ̀ abíọ́dún náà ti wá kí sẹ́nitọ̀ adéọlá yáyè kú oríire o. ó dáná daily post náà tún kọ eléyìí náà níbi tí bàbá fáṣọrántì tí bàbá mọ̀ ti ń bá aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ wípé rípò mójútó àti dídẹ́rọ̀ ohun tí ojú àwọn èèyàn ń rí látàrí bí wọ́n ti yọ owó ìrọ̀wórí epo ká parọ́ nǹkan kan o Daily Post ló kọ bàbá Fáṣọ̀rántì ló sọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ìròyìn eléyìí ìwé ìròyìn the nation ló mú wá láàárọ̀ yìí ló ń pariwo pé ẹni tó lọ ló bọ̀ o mc hmm. olúọmọ ọmọ ti padà sínú ẹgbẹ́ national báyìí o bẹ́ẹ̀ ni à ń pariwo up national up national ni à ń pariwo báyìí wọ́n ti padà àti òun àti àwọn yòókù rẹ̀ sínú ẹgbẹ́ national ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ the nation ló mú wá. àníwọ̀n ò ní gbàṣẹ́ kẹ́yìn ṣàmọ́ bu owó mọ́ owó èyí tí tí wọ́n fi gbé iṣẹ́ àkànṣe jáde mm, mm, mm, kò ní rí bí ti mọ́ ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́ o Wike òun ló sọ bẹ́ẹ̀ Platform Times ló kọ kí ni ohun tí Wike tún rí gan ẹ ó gbọ́ láàárọ̀ yìí. eléyìí náà ìwé ìròyìn Nigeria Tribune ló mú wá o hmm. láàrin ọgọ́rùn-ún ọjọ́ tó di gómìnà nípínlẹ̀ Rivers ó ní mo ti ṣe mo ti parí pátápátá àwọn òpópónà tó jẹ́ mọ́kànlélógún òun ni mo ti parí o àti àwọn iṣẹ́ àkànṣe míì tó lówúra lówúra fubara òun ló sọ bẹ́ẹ̀ gómìnà nípínlẹ̀ rivers ni ẹ gbọ́ láàárọ̀ yìí láàrin ọgọ́rùn-ún òun nìyẹn o ẹ gbọ́ nigeria tribune ló mú wá láàárọ̀ yìí. ó náà eléyìí náà platform times ló mọ̀ kọ́ níbi tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ wípé ilé ni kinní kan tún padà sí mm. bẹ́ẹ̀ nìròyìn eléyìí náà mọ̀ dalẹ̀ lórí mm. wọn ní ẹnìkan tó ti jẹ́ ẹlẹ́wọ̀n rèé òun ló mọ̀ jẹ́ ó bá tún lọ rèé jí ẹ̀rọ amóhùnmáwòrán ó tún lọ rèé jí gbé ní mm-hmm. kàfà ìṣàlọ́ba tó ló dá ẹ ibi tó ti kúrò tẹ́lẹ̀ yẹn ó yá tún padà lọ sáré lọ lo ọdún méjì kó lọ pa kó sì dé pa ẹ ó gbọ́ platform times ló kọ láàárọ̀ yìí. <laughs> eléyìí náà ìwé ìròyìn Vanguard òun ló mú jáde láàárọ̀ yìí o hmm. wọ́n ní àwọn kan ti fún alága ìjọba ìbílẹ̀ kan nípínlẹ̀ Ògùn ní wákàtí méjìdínláàádọ́ta forty eight hour wọ́n ní gbogbo owó pátá tó gbà lọ́wọ́ ìjọba wípé kó rí wípé òun ṣe àkọsílẹ̀ rẹ̀ kóun sì wá ṣe <laughs> kó wá jíyìn bọ́n ṣe ná gbogbo owó ọ̀hún tí wọ́n gbà ta ló fún alága ọ̀hún ní gbèdéke alága ìjọba ìbílẹ̀ wo ni ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí Vanguard òun ó dáná ìròyìn eléyìí náà kókó ẹ̀ ṣì wà ó mọ̀ sí wà lọ́wọ́ mi bíi ti Platform Times kọ o wọ́n ní ọwọ́ ba ẹnìkan èyí tó jẹ́ oníṣègùn òyìnbó kan ohun tóun yàn láàyò ni láti mọ̀ ọ́n gba ẹ̀yà ara àwọn èèyàn láti mọ̀ ọ́n fi ṣòwò ṣé ní inú ló ti ń gbà ní tinú ni àbí tìta ni kí ni n torí hmm. lọ́bẹ̀ tó fi waro ọwọ́ gan hmm. ẹ ó gbọ́ láàárọ̀ yìí o. ẹ wo eléyìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn òbítíbitì tá a kó wá mm. láàárọ̀ yìí òun náà lẹ́ẹ̀mọ́ gbádùn nínú àwọn ìròyìn wa etí ọba nílé o ẹ sá pẹ̀lú wa láàárọ̀ yìí aláwùyé federation akínyẹmí ọ̀làtòyè ìṣọ̀lá oníròyìn olóhùn kì í pẹ́ kó ojúmọ́ làárọ̀ yìí. kíkẹ́ lọmọ ògúnṣínà lórúkọ tèmi ò tórera òun lẹ́yìn tèmi ń pè mí ajia rahamat mò kí yín pẹ̀lú kíkí tó lọ́lá tó lọ́lá jùlọ pé asalaamualeykum warahmatullahi wabarakatuh akíní tàkejì bọ̀m̀bọ̀ lukutu mo dé diori mo dé pọ́kùkù mo dé mile eight ajébọ̀ road ẹ ẹ̀ là lọ̀rọ̀ ẹ já làkóyèrà wa ias unique homes and properties ló mà tó dé gẹ́gẹ́ bí ìṣe wọn àgbàlá wúrà tó wà lágbègbè tó gbajúmọ̀ ní mile eight ajébọ̀ road abẹ́òkúta ni wọ́n ń tà ní seven hundred and fifty thousand naira báyìí òmìnira unique city pọ́kùkù òkè àtà abẹ́òkúta táwọn èèyàn ń dùra wìtìwìtì báyìí three hundred thousand naira péré nìyẹn ìsinmi ẹ̀gbá tó wà nídìí òrì abẹ́òkúta tá à three million naira tẹ́lẹ̀ ti two million naira báyìí báyìí kẹ́ ẹ wá fi sọ́kàn pé fún ìpolongo yìí nìkan niye tá à ń tà wọn lẹ̀ yìí báyìí o ẹ san ìlàjì owó ẹ bọ́ sórí ilẹ̀ kẹ́ ẹ máa ṣiṣẹ́ lọ kẹ́ ẹ sì máa san èyí tó kù díẹ̀ díẹ̀ fóṣù mẹ́fà gbáko IAS nìkan ló ń ṣerú ẹ̀ àsọdùnkọ́ tẹ́ ẹ bá ti sanwó ẹ gba tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ máa fi jẹ̀bùn nínú ìyíkoto tó máa wáyé láìpẹ́ níbi tí Toyota Yaris kan ti wà ńlẹ̀ fún jíjẹ September yìí ni ìpolongo yìí o ẹ zero nine one three nine zero one one two 55. IAS ideas rule the world. Mustaifo, Mustaifo, ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsítáífò. ẹ lọ ra mùsítáífò ọkọ̀ malaria alájùbọ̀ náírà dàwátì ó so tutù náà. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsítáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsítáífò ají ibà arọ lè wé. ají mùsítáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsítáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. Outi Di Meta bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó mtn airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó mtn airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty. ó yẹ ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí ní mú ìròyìn wa lẹ́yọ̀ kankan mm. èjèèjì mm-hmm. láàárọ̀ èé bó ṣe tẹ̀ wá lọ́wọ́ o ìwé ìròyìn Daily Trust ibẹ̀ lèmi ó ti bẹ̀rẹ̀ ìròyìn mi láàárọ̀ èé níbi tí ẹni tó jẹ́ alákòóso fún olú ìlú ilẹ̀ wa lọ́wọ́ tá a wà iye Sam Wike òun ló jẹ́ pé ó má ti sọ̀rọ̀ sígboro ayé lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹ wò ó èmi ò mẹ́ni tó ń gúnyán fún ẹgbẹ́ òṣèlú PDP tó nítọ́bẹ̀ òṣòro onítà ló ń fún wọn ní ìrètí yìí wípé ìyanu kan lè ṣẹlẹ̀ lórí ìgbẹ́jọ́ eléyìí tó jẹ́ pé ilé ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lẹ́yìn èsì ìdìbò tí ipò ààrẹ eléyìí tó wáyé ní ọjọ́rú tó kọjá yìí Nyesom Wike òun ló sọ eléyìí nígbà tó ń dáhùn àwọn ìbéèrè lórí ọ̀rọ̀ móhùnmáwòrán kan ní ìlú Èkó wọn ni ní ọjọ́rú tó kọjá yìí òun ní ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn èsì ìdìbò sí ipò ààrẹ tó wáyé tí wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ tí wọ́n sì sọ pé Bọ́lá Ahmed Tinubu Tinubu òun gangan ló borí ìbò tó wáyé ọ̀hún ìhun lóṣù kejì ọdún yìí ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ wíkì ẹni tó jẹ́ pé ó gbóríyìn fún àwọn adájọ́ tí wọ́n dá ẹjọ́ ọ̀hún ó sì sọ ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò láì fọ̀tá pé Bọ́lá Tinubu òun ló borí ìdìbò eléyìí tá a dì kọjá yìí o ó ní ẹ wò ó mi ìmọ̀ bóyá èèyàn kan wà ní kọ̀rọ̀ ibì eléyìí tó ń fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìrètí pé bóyá ìyanu kan lè ṣẹlẹ̀ pé bóyá wọ́n lè gbé kínní àwọn fún wọn padà ó ní mi ò mọ̀ bóyá pásítọ̀ ni o tàbáwọn ìmáàmù kan òun ni à ń ṣe àdúrà fún wọn tí wọ́n sì ń tàn wọ́n jẹ ó ní mi mẹ́ni tó ń tọ́ ẹni kankan nínú àwọn méjèèjì ó ní wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹ wò ó eléyìí bí ìgbà tí tìró ti yẹ lójú òkú ni o tí bèbí sì ti ṣẹ́jú mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ ẹ wò ó ó ti lọ eléyìí ẹ sọ pé ó ti lọ òun ní ìròyìn ọ̀hún sọ tí Wike sì ń tẹnumọ́ lójoojúmọ́ rẹ̀ láàárọ̀ yìí Daily Trust òun ló mú ìròyìn ẹ̀ wá. The Nation ló mú ìròyìn eléyìí náà wá lórí ọ̀rọ̀ tí Wike ń sọ náà ni o alákòóso tó jẹ́ fún olúùlú ilẹ̀ wa Àbújá ìyẹn Iyesan Wike òun ló mọ̀ ti rọ ìgbìmọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp pé kí wọ́n ní kí àtìkù ìyẹn alhaji àtìkù abubakar àti ẹnìkan tó ti fìgbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ sokoto pé ìyẹn aminu tambua káwọn méjèèjì sì lọ rọkún lena kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp lọ́wọ́ yìí o wike ló sọ ilé yìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti ìpínlẹ̀ èkó kan ní ìgbà tí wọ́n pè sórí ètò kan ìyẹn ètò tó dá létí orí òṣèlú ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ṣẹ́rí àwọn méjèèjì ni wọ́n wá ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú pdp rárá ni alákòóso yìí ní ìgbà tó ń sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó ń sọ lẹ́yìn ètò ìdìbò sí ipò aláṣẹ ibẹ̀ ló ti tẹ̀síwájú pé àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ yìí ni wọ́n fi hàn pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe iṣẹ́ sì yé wọn dáadáa ńgbà wọn wá bí léèrè pé ó dẹ ètò ìdìbò sí ipò aláṣẹ tá a ṣe ní oṣù kejì ọdún tá a wáyé ṣé kò sí kọ́nu kọ̀ọ̀kọ̀ọ̀kan ń bẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ló jẹ́ wípé ẹnìkan ò fi gbàkọ̀bọ̀kọ nínú ṣebí gbogbo yín náà lẹ́rí bí nǹkan ti lọ́ńbẹ̀ àti wípé bó o gan ni wọ́n ṣe ń sọ wípé ìdìbò ó fi ìfẹ́ àwọn èèyàn hàn bí kò bá ṣe wípé bẹ́ẹ̀ bá rí èsì ẹ̀ bí ó ti jáde oníṣe bí ẹ̀yin gbọ́ èsì èyí tó jáde tínú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà sì dùn sí pé ẹni tá a dìbò fún òun náà ló wọlé gẹ́gẹ́ bí ó ti sọ ó ní àwọn olóyè ẹgbẹ́ òṣèlú pdp kan àbí àwọn tí wọn mọ̀gbà táwọn bẹ̀rẹ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n dúró sani ẹ jáwé gbélé ẹ fún wíkẹ́ ẹ lé wíkẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp ẹ wá lé mi bí ìgbà tó tẹ̀ jẹ́ pé wọ́n mọ ohun tá à ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú ọ̀wọ̀n ni ṣe bí àtìkù àti tambuwa àwọn méjèèjì nínú ètò ìdìbò tá pdp gòkè àgbà tó sì lè jẹ́ ká jáwé olúborí wọ́n ń ṣe eléyìí gan ló mú kí ẹgbẹ́ òṣèlú PDP fìdí rẹmi àbí bó gan lẹ ti wò pé á jáwé olúborí torí náà ẹ jáwé lọ́rọ́ kúnlé fún àwọn méjèèjì ká ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúntò ẹgbẹ́ òṣèlú PDP ká padà sí ipò agbára èyí tá a wà èmi kọ́ mo wíbẹ̀ wíkẹ́ ló sọ bẹ́ẹ̀ nínú ìwé The Nation ó sì gùn rẹ́rẹ́rẹ́ ẹ mọ kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ. ìwé ìròyìn Vanguard ń lọ ní ìròyìn eléyìí lọ́dọ̀ tó gbé mi lọ sí orílẹ̀-èdè India níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá ọjọ́ Àlàmísì òun ló mọ̀ sọ àwọn ọ̀rọ̀ kan jáde ó ní ní ìgbà kan rí ó ní mo ti fi ìgbà kan jẹ́ ọdẹ tó ń ṣọ́ ilé ó ṣùgbọ́n ìmọ̀ ẹ̀kọ́ eléyìí tí mo ní àti àwọn ìwà wípé mo lè ṣe mo lè ṣe eléyìí tó wà lára mi òun ló sọ mí di ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ tá a wà yìí o ààrẹ bọ́lá ahmed tinubu ó rọ gbogbo àwọn ọmọ nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè india ó ní ẹ wò ó ó ní orílẹ̀-èdè nàìjíríà ti ṣetán báyìí láti fààyè gba gbogbo yín pátápátá tẹ́ ẹ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe sílé ní àsìkò ìjọba tèmi yìí o tinubu ṣe àlàyé ọ̀rọ̀ yìí nígbà tí ó ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lánàá ọjọ́ àlàmísì ní ìlú indian eléyìí tó jẹ́ pé ó wà nínú àtẹ̀jáde kan eléyìí tí olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìpolongo sí ààrẹ àjúrí ngelale tó fi síta tinubu ẹni tó jẹ́ pé ó wà lórílẹ̀‐èdè indian lọ́wọ́ fún ti ìpàdé onífikùnlukùn ti àwọn g20 eléyìí tí ó lọ lọ́wọ́ ní orílẹ̀‐èdè indian ó gba gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ ní orílẹ̀‐èdè indian media ní àmọ̀ràn wípé ó ní ẹ wò ó ó ní ẹ mú ètò ẹ̀kọ́ ní òkúnkúndùn dáadáa nítorí wípé kò síbi tí ẹ̀kọ́ tí ò lè gbé èèyàn dé o ó ṣe àlàyé ó ní èèmọ̀ ẹ̀kọ́ eléyìí tí mo ní tó dáa gbé òun ló gbé mi débi tí mo wà yóò ó nínú mi sì dùn wípé mo lè dúró níwájú yín báyìí lónìí pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó níbi kékeré ni mo ti bẹ̀rẹ̀ ó ní mo ti ṣe iṣẹ́ ọdẹ rí tí wọ́n ń pè ní security guard ó ní bákan náà mo ti ṣiṣẹ́ olùkọ́ rí ní ilé ẹ̀kọ́ ó ní mo jẹ́ akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ pé ó mọ̀wé débi kà sí nǹkan o ó ní nígbà náà ló jẹ́ pé ó ní mo tún ṣe àwọn iṣẹ́ eléyìí tó jẹ mọ́ ìṣirò owó eléyìí tó sọ mí di ẹni tó jẹ́ pé ó jẹ́ onímọ̀ gidi nípa ìṣirò owó ó ní mo bẹ̀rẹ̀ níbi kékeré ni ó ní ọlọ́run sì gbé mi débi tí mo dé lónìí àti wípé mi ò kì í rí wípé òkè ìṣòro kan kan wà níwájú mi tí mi ò lè fọ́ yanyan ó ní mo máa ní ẹ̀mí wípé mo lè ṣe ó ní kí wọ́n mi ní nǹkan kan ń pè mí lè ṣe o ń sọ fún wọn ni pé mo lè ṣe ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ fún gbogbo àwọn tó bá ṣe ìpàdé tọ́jú ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ìlú indian ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n sì wà nílùú indian bá ti ń sọ̀rọ̀ ìwé ìròyìn Vanguard òun ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí. Daily Post ló mọ̀ gbé mi lọ sínú ẹgbẹ́ òṣèlú Labour Party ò níbi tí àwọn àwọn igun ti Lamidi Àpáǹpá àpápá ti inú ẹgbẹ́ òṣèlú labour party ni wọ́n mọ̀ ti nàka àbùkù sí ẹni tó jẹ́ ọmọ oyè wọn ìyẹn ọmọ oyè nínú abẹ́ ẹgbẹ́ òṣèlú labour party sí ipò aláṣẹ èyí tá a ṣe kọjá nínú ìdìbò aláṣẹ tá a ṣe kọjá ìyẹn Peter Obi o wípé owó tó tó tó tó mílíọ̀nù márùndínlógún owó dọ́là àti owó tó tó bílíọ̀nù méjìlá owó náírà. E you. no one like you. No one like you. Master, no one like you. Father, you're the God of everything. There's no one like you. Mm, it's okay, hype media. Billa. Shinko. <laughs> We only talking money aboja. Mama filet photo to him let me by Yosha. Although my Gucci gang, but I'm a fucking hooligan. Niggas trying to find me, but they don't know where the fuck I'm at. Babale to Gugodo Gubabale Dija Kodija. Kodija. Kodija. Babale to Gugodo Gubabale Dija Kodija. Kodija. bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà kó dìjà kó dìjà bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà kó dìjà bó bá lè dìjà kó dìjà. láìga ti wọlé dé yẹ gbéṣẹ́ fẹ́ anybody efficient enough yẹ gbéṣẹ́ fẹ́ anybody ìbílẹ̀ làwa ẹ̀rùkú ni mo bá tó tó fi bàtẹ́ ṣe wé ṣe nà tó fi yo màlúù ṣe wọ́kítọ́kì àlọ́ ṣá prapra ẹ ń fọ́ọ̀mù láyọ̀ ìyá yín dẹ̀ ń sápájá ní ìgbà mo ní pé i'm a man of virtue àní mo rap gan ọ̀kọ̀rọ̀jà erect my statue mo ní bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà mi lè káyé àwọn demons lórúkọ máa bá mi jà water no get enemy kò sẹ́ni tó bómi jà ẹni jáwé sẹ́nu kó ṣàrẹ́dì láti bódìjà ìṣùwàtà yọ̀yàn enemies no fẹ́ gbọ́ràn stop acting up you too old for me àfi bí gbọ́ràn etí mi ni mo fi ríran ojú ni mo fi gbọ́ràn tẹ́lẹ̀ báṣubàṣu ọmọ tí yóò díran we only talking money abuja mo ma fi lé fotojú yín mọ́lẹ̀ bí bàdí òòṣà ọ̀dọ́ mo ma gucci gang but i'm a fucking hooligan niggas trying to find me but they don't know where the fuck i'm at. dogun dìjà dogun dìjà bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà kó dìjà kó dìjà bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà kó dìjà kó dìjà. Papa, the Chico, I'm me, you gon' shine, when you gon' shine. Philosophy, they mean, they nobody taking what's mine. Or hip hop, it's a check on Mumba, but that I ain't fubu. you gon' pull up in my crib, and I don't know. And the KK, when I hear this niggas talking money, Shayak bang, bang, wap, bang, me, nigga, you got something for me. Man, nigga, want me, no more do, boy, you ain't got nothing on me. In the refugee, mommy, ain't nobody frontin' on me. Yeah, but, Toba Dogu, Kodogu, Toba to Kodija, Toba Dewa, Battleground, Omomo, Wambodija, Oma Timo, Etele, Mufa, Elefo, Shisha, Toba ti ká lójú ẹ̀ ó yá kí tó lajú kó ti ká. àmàṣìnì tó bá dẹ̀ tún pẹ́ mo máa ní kọfẹ́ ká scores mi ò ní nípa future àwọn chiko ti assure mi legacy mi wà lẹ̀ àwọn chiko ti secure mi. We only talking money Abuja. Mo ma file fotoju yi mole bi badiosha. Although mo wa Gucci gang, but I'm a fucking hooligan. Niggas trying to find me, but they don't know where the fuck I'm at. Bobale dogu godogu, bobale dija kodija, kodija, kodija, kodija. Bobale dogu godogu, bobale dija kodija, kodija mo bá lè dogun kó dogun mo bá lè dìjà kó dìjà kó dìjà dìjà mo bá lè dogun kó dogun mo bá lè dìjà kó dìjà kó dìjà. Bupalitija, Kodija. Ìbílẹ̀ movement, à ń kẹ́rù kú wọ caravan. Láti kékeré làwọn ọmọ mi ti di jagaban. Seven years deep, washing ká ìjẹ́ mi túwó. Anybody tó bá test, ó mọ̀ ẹni dúró. Mo ń jí pẹ̀lú alága, à ń jókòó sórí yáì tébù. Onífọ́níjọ́ bínú, kọ̀sẹ́bí ṣó wí báì tébù. Sáré bá mi ṣe wáyà, I don't need to buy cable. Ògbónú tó organize, wèrè tó ní time table. I know nigga this topic is not for discussion. Gbé wọn po yìí, a ní abẹni tó fẹ́ ṣe discussion. Bile, bile, bile, bile, you already know that. So Fatima wà láyé, ọmọ mi ò lè di throwback. Ẹ gbà mí o, mi ò mọ látọwọ́ kan. Lyrics ẹnu mi divine, blowing me na follow come. Pàjá fura pàjá jáná, àjà fura àjájí. Kò sí bó ṣe burú tó, máa bá gbọ́ ní pàjákì. Kàṣà. We only talking money Abuja. Mo ma file photo ju yin mole bi Badiosha. Although mo wa Gucci gang, but I'm a fucking hooligan. Niggas trying to find me, but they don't know where the fuck I'm at. Popale dogun go dogun, popale dija kodija. Kodija, dogu Bobale dogun godogun bobale dìjà kódìjà. Bobale dogun godogun bobale dìjà kódìjà. Bobale dogun godogun bobale dìjà kódìjà. Bobale. It's okay, hype media. Yes, so you call me a fake. You see my fault. I've been the track for Barriga, but not like the struggle to work on Monica. Yeah, Everything just come the easy from AC to AC, be feeling like Jigger. Yeah, Money don't make me the fresh of a confidence, they are the find who to borrow. Yeah, Before na crayfish be me, now na better chicken, and they use as my guru. I been on the all this one, as I get money, I know say I no more bitter. NEC for my enemies, at least me, I they consider. Celibacy all the way, only things I be banging, a studio on speakers. I work hard, I work hard, I work hard, rock until soft up, they call me a nigga. The fun na keke to keke, downfall to downfall, everything yellow. Now na from deep to deep, aeroplane, aeroplane, life na by Enter Lagos from Jos, I follow Bonny way. Enter Jos from Lagos, I dey on private jet, my God. I'm on nothing impossible. Even impossible still get possible. Yeah, the best things in life to be free. If not, I for still they barriga, they hungry your mom. Yeah, Money just they come for my face anyhow. Gonna be like saying that blue fiend. Yeah, <laughs> Everything just come to walk out anyhow. Gonna be like say them day gym. Me and my guys they do champagne for pain. When we pass water, so you sorry. Now we the rain. If you vex, we go fly you paper, make you go complain your pain with business class, cause we go see they be your pain. <laughs> Why they sleeping no more? We believe in your dream. We be sinning by subsidy, Father. I beg you forgive our sins. Amen. Said the only move, I know the stop. If my shoes don't belly feed, I know the chop. Plus, I never had a wish list. If I did, 25 M no be big tits. So, no, come try to talk down on me. I'm above and you're way below me. You think, say, you know me, cause you hear my story. Man, nobody blow me. That's why every day when I wake up, I they give God the glory. Media. Mm, it's okay, Hype Media. This beat ain't normal. I just to Ay! Avampotaidis! É! Prendas turbido! Bido! Ai! Ai! Pundigo! I Ai! Pundigo! 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 your place, nigga, fundibo. Ibada no ano e bro pula kopata haga mana bundibo. Ibo when my boys na fuego it is na malega fundibo. Upon the name of Lord, yes, that the great that you could step before evil. i put my when I'm black and I'm proud, oh. Not to do me, then I walk a town, oh. What's that different number, even in your town, oh. Then the film pan I'm again, I'm a Oh, I dare little war evil. You take it along, love, I'm for evil. And you can ego, I'm just a man, I'm a yes, I'm for my evil. I, Bendigo. me what you dare if it's not making pay. See why not a day? When I get that in the member care. Indeed, when I let my care. You will bite till I kick back. I think you could go, I know all about the air. I, Bendigo igana miami igafuna indibo Ibo boys in the sinaboka south east the texas igapa ndibo ayinemebie na uk isi na la ndị igbo dede ha na-eme ife mana ụtụtụ mana efife boys na-ewe iwe itekwana ewe sens ịba uche anyị bụ ndị igbo anyị anyị bụ ndị igbo anyị bụ ndị igbo anyị anyị bụ ndị igbo anyị bụ ndị igbo anyị anyị bụ ndị igbo anyị bụ ndị 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아이 아이 분디고 아이 분디고 아빨레서 왔네 매 분위고 당근 쓰지 니랜디 kọbikali ya nabatawa ọgbakịta ọna igbo penjans onye nkata ndị igbo tipoye ebo mpa anyị na-agbalị gị igbo tome meze ndị apụcha afọkeji na abụsatifaadị ndị igbo ọ dị ka melon na tizos na na fido fanato n'ala igbo emeka fọnụ fayo basito n'ala igbo ma ịnọsi n'ibeto na pito bibụkwa ndị igbo bụ onye mekozi nwanne ọgụloge nnekọ buli gị nwanne kedụkwanụ maka mmanụ na-akụ akụ teze na ikwupụchikwa na fọ Mm, it's okay, hype media. Yeah. What else? twist. Oh yes, I do recognize. I see they shake your waist. I'ma get no time, oh, I'ma get cure my craze. Oh baby girl, you fire. Your back a boom boom fire. Only you are the desire. Yeah. Oh, Oh, yeah. Yeah, well, yeah, me, me, penisa. The coming crown will there for my da. Love will never come in, nobody can really replace you. Girl, I like the way you are. Yeah, just in case you don't believe the love I have for you and what they said the trap would be not try me. Yeah, she won't hustle cause I'm always on the road. But my kissing man not such enough for climbing, I believe in your love cause you make me cry. So don't look who me cry. Yeah, me find a side cause I need the pain in nine. Baby, how beautiful you are. Baby, I say, me Oh, you got me mesmerized. Oh, baby, this your waist. Oh, you got me hypnotized. With this your waist. Oh yes, I do recognize. I see they shake your waist. I'ma get no time, oh, I'ma get cure my grace. Oh baby girl, you fire. Your back a boom boom fire. Only you are the desire. Oh, yeah. Okay, make you carry go. Order you do. Woody we see see they come in I go. Baby, I'm a corner, but more than a dim, chief is in me. I'm a my ink, the back as a vamijo. It's never too late for us to change story. Yeah, so Charlie, don't door me. Yeah, so good to hear me and it's here, never could you. don't make you no hesitate to call me. I got you. You didn't make a cry. So I don't make me cry. Yeah, me find this out, cause I need the pain now, baby, who how beautiful you are. Baby, I say me, why? Oh, you got me mesmerized. Oh, baby, this your waist. Oh, you got me hypnotized with this your waist. Oh yes, I did recognize. as see they shake your waist. I'ma get no time, oh, I'ma get cure my grace. Oh baby girl, you are fire. Your back up boom boom fire. Only you are the desire. Oh baby girl, you fire. Your back up boom boom fire. Only you are the desire. Oh, oh, yes, I see you girl. What else? Oh yes, I feel you girl. Oh your waist I go colomenta. Mastercraft instrumental. Yes. oh my God no time. more. Oh. I'ma bí kò ṣe kí ẹ sàn. Oh, when I'm. exclusively. Zach Nation GH. Original Boy, Mr. Flavor Party Dancer. Oh, them. Mm, it's okay, hype media. Dabiano, we gotta switch up the tempo. Ha, Keeping and easy, easy one time. Afrobeat with a bang. It be like Femi Kuti with a bang, bang. Pippin Azzy with a bang. So tell the DJ, bring it back, back. Afrobeat with a bang. It be like Femi Kuti with a bang, bang. Pippin Azzy with a bang. So tell the DJ, bring it back, back. Survive for them. Survive for them. It's a bang, bang. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them uh, survive for them. See, it's a bang. When we come true, you should know it's a bang. We ain't got no time to the brag, brag. And we're the big boys with the bag, and the ladies we carry caterpillar for the bag, bag. Huh? Um, this is a jam. Been a long time coming. Shout out to the fans, fans. I know you love the bounce, so get with the dance. Biz on logistics, this one I'm my thing. Check the vibes, see the trips that we're catching. Give them shaku shaku for the anthem. Get with the culture, get tapping. I'm on your lekoyi, I want no lekoyi àwa ń jayé lẹ́kọ̀ọ́ yìí àwa gangan lẹ́kọ̀ọ́ yìí à ń bọ̀dé lẹ́kọ̀ọ́ yìí ṣínà bẹ́là lẹ́kọ̀ọ́ yìí bàdóṣà lẹ́kọ̀ọ́ yìí àwa gangan lẹ́kọ̀ọ́ yìí. Afrobeat with a bang, you be like Femi Kuti with a bang, bang, Baby Nazi with a bang. So tell the DJ bring it back, back. Afrobeat with a bang, you be like Femi Kuti with a bang, bang, Baby Nazi with a bang. So tell the DJ bring it back, back. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them yeah, survive for them. It's a band, huh? I just switch up the tempo, you know, right? That piano on the beat, so the flow's nice. You can ask about me or check the profile. International swag, need to, to local. I beg you, or when you come down, touch down, when they be shot down. Step to your spot, hold it down. Little we go, this is how it goes down, huh? This no be we or we I don't really care, but this one is sick. Baseline, don't win, big speed sky. Yeah. DJ, allow me bust up your speaker. Ẹlẹ́gùn sí lẹ́kọ̀ọ́ yìí, fúnni kókà jáde lẹ́kọ̀ọ́ àwa gangan lẹ́kọ̀ọ́ àwọn ti ìbàdó lẹ́kọ̀ọ́ alága ìbílẹ̀ lẹ́kọ̀ọ́ ṣẹmọdọ̀tún lẹ́kọ̀ọ́ àwa gangan lẹ́kọ̀ọ́ Afrobeat with a bang, it be like Femi Kuti with a bang, bang, Pippin Azzy with a bang, so tell the DJ bring it back, back. Afrobeat with a bang, it be like Femi Kuti with a bang, bang, Pippin Azzy with a bang, so tell the DJ bring it back, back. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them. Survive for them is a bang, bang. Survive for them. Bang. Survive for them is a bang, bang. Yeah. winner. She don't know the boys pro at licking in the center. She gon' call me Mr. Olympic once I have been her. I'ma have her screaming till they call the security. Hitting it from the back until they call the security. I told little mama don't trip. I own the club, so we ain't gotta worry about security. Tonight. Champagne and poured on the floor. All the girls wanna be with the, the boy. I could put him in the range, only got two doors can shake it, honey. honey. Shake it, honey. honey. I'm in VIP, spending A-Rap money. I can fly you to a beach, we'll wave at, honey. We kissing like she already gave it to me. Now, ma, you might wanna rent you a sled. My wrist is looking like a mountain of bread. We done turn the couch in the club to a bed. She in the DJ booth, giving up the Louis Vuitton belts. I make my melt. I'm swimming in these girls like Michael Phelps. I'm the reason why they songs on the shelf. It'll cost a hundred K, you need help. Oh, tonight, tonight, tonight, into your eyes. Then I found it. I've been looking for a real babe. We gon' hold me down for life. And I found you. And I will never leave, leave your side. I go there with you till I die. I will never leave you, lie, lie. Oh, pretty lady, baby love, you're the only one I've been thinking of. Now me and you against the world. Cause I, I, I, I want to marry you. And I'm in love with everything you do. It's true. Baby, you're my number one. You're the only one I want you with. We're gonna have so many kids running around the house. Do you believe it? I will never leave, leave your side. I can live with you till I die. I will never leave you, lie, lie. Oh, pretty lady, baby love, you're the only one I've been thinking of. Now me and you against the world. Cause I, I, I, I want to marry you. Ooh. Hey, hey, hey. Just stay with me, hold my hand through the rain and stormy weather. And if you look in my eyes. media. More head than an elephant. Shorty got the medicine. Dose of fake and we get it in. Uh-huh. abeg beg, abeg beg. i know if fit follow you go mainland now. if not be lucky, i know they come comot for here no they shishi me na I beg. reason now. shout out to the girls that like to party aristocrats see unique girls they are making their aristo cash. shout out to the girls that like to party aristocrats see unique girls they are making their aristo cash don't mind them don't mind them don't mind them. money, don't mind the auntie all know you the life of the party. Any girl say you under them, be like underwear bench. I know they wear panty. Ah, uh, you the best, honey. Yeah. Can these niggas get sex for free? No. Make sure you cut it vex money, so you no go this stranded the next money. Ah, uh, hashtag team light skin by cream or by Snapchat filter. Hey, hashtag team slay queens by hook or by crook or by chook, my sister. Open for business in Lagos. Lucky girl canteen, come pitch up. It's a waste not to monetize waste, yeah. And Sunday morning you go day church. Pray. Shout the out to the girls that like to party, aristocrats. I see unique girls, they are making their aristo cash. Shout out to the girls that like to party, aristocrats. I see unique girls, they are making their aristo cash. Don't mind them, don't mind them, don't mind them, don't mind them, don't mind them, don't mind them. Don't tattoo girls that like party. Every show I go, you must date, yeah. Every time I see you with artists, it's like you own your own label. Do the X-rated for the paycheck. You get naked for the latest, for the high for hate, you fornicated. Fly to Dubai for the holiday next. Ah uh ah, -uh, oh dear, I am just in 100 level. Shout out to Unila Ginger, my Babcock and Covenant sisters. Oh, I wonder, but your did Cause mommy think that you're a yeah. But your best friend tell you if you need bread, make you come like a face one for the weekend. Lucky, lucky. Lucky, lucky. All these cool guys are going to lucky, lucky. We define the track, they talk to lucky, lucky. Lucky, lucky, lucky, lucky, lucky. Only posting up by her bedside. Be a legend, only can come inside. I'm number one, no exaggeration. I fuck with the best, that's masturbation. The school girls all in my area. Their blood is hot, that's malaria. Put pressure, force over area. Playing with fire, I want Targaryens. One ring, my God, wind them. Get diamond ring blind them. Tobacco pay print up, don't sign them. Good girls ain't you, don't mind them. All white like a cast and buy by them. That's not how that they are night them. If you need school girls in town for the weekend, the only place you can find them is in Lekki Lekki. Shout out to the girls that like to party, I Togas. All girls unique.